رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته الجازم الشيطان عنه في سورة رمضان ليس أولا بقي السنة من نور البعيد بسم الله torí pé nínú rẹ̀ lẹ́yìn ó ti sọ Al-Qur'ani kalẹ̀ ní ìgbà àkọ́kọ́ pẹ̀lú aṣọ ìpè شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان oṣù Ramadan wọn náà ló sì ta aṣọ àkùránì kalẹ̀ nínú rẹ̀ tọ́jú àti ní mọ̀nà fáwọn èèyàn olùsí àlàyé yéké kí ni ìmọ̀nà ó sì máa ń ṣe òpin yẹn. láàrin òdodo àti irọ́ oṣù rọmọbáàmù yìí àwọn olórí rẹ wọn jẹ ẹni tí wọn máa kàn àti wọlé tẹnu wọn ti ní lágàtì kó tó di kó di ti pẹ́ nígbà tó sì dé tán kí máa wò wọn pé kọ́ má lọ ọmọ láéláé wo ni ká ti ẹran pẹ́ lẹ́nu wọn fọ fún mi kò sí tàbí tó bá ti ní òfin náà. nǹkan tó dájú ni níjọ́ wo ni Ramadan bẹ̀rẹ̀ òní ti di ọjọ́ kẹsàn-án nínú oṣù Ramadan àmọ́ bẹ́ẹ̀ Ramadan eléyìí iná ni àti máa fún wa nílé ayé nítorí pọ́kàn náà lẹ́nìkan ṣe tí òfin ní ṣe mímọ́ àwọn ẹlòmíì ìsàmì wọn gùn débi pé ìgbà tó Ramadan yìí ń kalẹ̀kùn pàǹpàǹtà ọba àwọn láyé ṣùgbọ́n kò díẹ̀ kí rọmọdọ́nù bẹ̀rẹ̀ pẹ̀lú ẹlẹ́dàá gbẹ̀mí tó bẹ́ẹ̀ ni ọ̀kan náà lẹ́yìn kan nù wa náà ni ó ṣe ní ọjọ́ àṣekágbá fún torí àná wọn ṣe ní kí rọmọdọ́nù bá ti dé àwọn olóríire wọn oṣù fún oṣù díje oṣù díje ńlá tó yẹ pé nínú wa yóò rí àmúlò ọ̀sán òun sì ṣe àmúlò òru òun dáadáa ó kàn má dàbí ìgbà tó ṣe pé nínú ètò ìgbésí ayé tiwa sí ìyàtọ̀ láàrin Ramadan náà bẹ àti kò sí Ramadan láti ṣe ń lo ọ̀sán wa náà láàmú lò nù láti ṣe ń lo láti ṣe ń lo òru wa tẹ́lẹ̀ náà láti nínú sàǹfààní kankan nínú náà èèyàn sì bẹ́ẹ̀ pàtàkì lọ́kọ́lọ́ kó jẹ́ agbádùn tòró ti kó ìfàsẹ́yìn bá ìlọsíwájú àwọn àwọn máa jẹun báwọn ti máa jẹun àwọn máa ṣe báwọn ti máa ṣe kẹlà àwọn olóríire wọn kà fún oṣù díje ńlá ètò ẹ pé yàtọ̀ sísọ yà yàtọ̀ sísọ láti káàtó ṣe lóru gbogbo ṣe lórí èèyàn gbìyànjú láti máa rí i pé bọ́kàn ló bá ṣe tẹ́lẹ̀ yóò ṣe tí ó pé mẹ́wàá tí ó ju mẹ́wàá lọ nítorí bá méjì kọ nítorí pé Ramadan yẹn ọ̀wọ́ ó máa ń san àgbègbè bẹ́ẹ̀ san fún yàn lórí sèyàmù Ramadan ó sì máa ń fún yàn ládàlá lórí pé yàn ti sèyàmù Ramadan àwọn olùmọ̀ wá sọ pé àfojúsùn náà ní pé gbogbo dáadáa míì náà tá a bá ti nínú Ramadan àti ìpínlẹ̀ ẹ̀sán lágbà lórí ẹ̀ pàápàá jùlọ ẹ̀gbà wa kan wọn látọ̀dọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma. أن كان النبي صلى الله عليه وآله وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان من يعني النبي صلى الله عليه وسلم لن تقول وجه لما وين لذا هو النبي صلى الله عليه وسلم موان لكم كا بس رمضان حين يلقاه جبريل من قلت ملائكة جبريل زمان وقع النبي صلى الله عليه وسلم وقال له جو láti wá ṣe àgbéyẹ̀wò alukur'an pẹ̀lú ànábì eléyìí tó túmọ̀ sí wípé kí ló dé tó fi jẹ́ pé ní oṣù rọ̀mọ́bọ́nà yẹn líláwọ́ kanáà sùlọ́ àṣọ ó tún lékún kó lékè ká wọn ni torí pé àfojúsùn wà fún wípé gbogbo dáadáa tá a bá tún ṣe nínú rọ̀mọ́bọ́nà yàtọ̀ sí kókó nǹkan tí wọ́n ní ká máa ṣe nínú rọ̀mọ́bọ́nà yẹn náà á tún máa gba àlékún ládàá lórí wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ní gbogbo ibikíbi láyé láti fún àwọn mùsùlùmí wọ́n máa ń dá oṣù Ramadan náà mà yàtọ̀ pàápàá jùlọ àwọn ẹni tó ṣe kókò díẹ̀ káàtó fún àwọn ẹni tó ṣe ipe ojú ń pàn àwọn tó ṣe pé èkó káká làwọn ti ń jẹun tẹ́lẹ̀ náà tó nǹkan fẹ́ẹ̀rí lọ́wọ́ wọn wọ́n máa ń mọ oṣù yìí ní oṣù àánú wọ́n máa ń mọ ní oṣù eléyìí tó ṣe é ṣe àwọn ẹni tó lọ ẹlẹ́dàá tó ṣẹ́gi ọ̀là fún wọ́n máa ń ṣàánú àwọn ẹni tí kò ní tó wọn wọ́n sì máa rẹ àwọn ẹni tí ẹkún palẹ́ fún wọ́n sì máa ń fa àwọn ẹni tí ò lẹ́nìkan mára lọ́nà tó ṣe wípé ìdùnnú yẹn máa ń pọ̀ fún àwọn aláìní débi kí wọ́n máa òkùnkọ̀ yẹ kí wọ́n máa bá ọ̀nà yọ tàmà tó àwọn náà ní àwùjọ tiwa náà àwọn náà gbọ́dọ̀ gbìyànjú káfí dáadáa títí káfí hàn ọwọ́ àjọjẹ́lì nínú oṣù Ramadan yìí àwọn èyí fi ara wa ṣe àwọn èyí fi dúkìá wa ṣe gbogbo ẹ̀ láfojúsùn wípé àwọn náà fẹ́ wà lùjọ́nà nínú àwọn nǹkan ilé ìtòsí pé èèyàn lè ṣe nínú oṣù Ramadan yìí ìfọ̀rọ̀ sọ́ọ̀rì nínú àná kí àwọn afáwọn ẹni tó ṣoṣo yà mú lóúnjẹ ẹ mọ̀ pé àwọn èèyàn kan wà tó ẹgbẹ́ nù gbèsè ayé Ramadan wà Ramadan ò sí nínú ibi làwọn máa wà gbogbo gbà nínú ibi wọn máa wà gbogbo gbà wọ́n sì ní kò tí ìdùnnú sẹ́ni tẹ́bi ń pa ẹni tẹ́bi ń pa ẹni pé kó pa kókókó lójú wọn máa ń pa àmì àtàtà lójú máa ń kẹ́tẹ́ ń ṣẹlẹ̀ nínú ọkàn wa ẹni tẹ́ bá ti rí tójú rẹ̀ pọ́n ó dájú pé nù rẹ̀ dùn tọ́ látàrí pé kò ní iná ló fà tó táwa bá sànù rẹ̀ táàtì ẹ̀jẹ̀ kọ́ mà là tàrí pé àrùn àlọ́ débi pé ń wò pé áà rọmọbáwọn yàtọ̀ sáwọn oṣù yòókù àwọn àti àrùn àlọ́wọ́ ẹlòmíràn ní tí ó òní tó kọ́dà tẹ́lẹ̀ mi bá ń sọ àwọn lè máa rò pé ń parọ́ torí bá ti rí tiwa bò ṣùgbọ́n òdodo ni wípé ẹlòmíràn ní tí òfin sínú kò sí tẹ́jà rẹ̀ wọ́n ti sọ sùn láàmú bọ̀ látàrọ̀ àsìkò sínú tó kò rí nǹkan kan tí òfin sínú dàbí nǹkan ẹyọ kan tó bá ń pè lọ bá fún tó fi sínú nígbà yẹn yóò fẹ́ sí àdúrà sí fún un torí pé kò ní nǹkan mi èyí ti ṣe pẹ́ lómi òṣìṣẹ́ o wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n tẹ́tẹ́ ló ní ìfẹ́ oṣù ọ̀parí kò tó ro kó tó di kóṣù parí ó ti jẹ gbèsè tó ju owó lọ tó oṣù òtí ìparí ṣé ẹni tó àgbà ẹni tó ti torí pé rọmọdán ní bẹ́ńtà kó máa kówó sí lápò má tó ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárò díẹ̀ eléyìí túmọ̀ sí pé tó bá jẹ́ pé nígbà tí oúnjẹ máa ń pín fáwọn yẹn máa ń pín fáwọn yẹn máa ń pín fáwọn yẹn tó ìtọ́jà kí ó ṣe dandan kó tó fún wọn ẹ pé táwọn ẹ̀ máa ti ń jáde ní mọ́tíláṣí so àwọn tó bá wù láti gbà táwọn ẹ̀ tó pin fún wa kọ́ máa pin fún wa olú ẹlẹ́dàá kò sí ń dáṣe lọ́dọ̀ rẹ̀ tó gbé wọn kọ́ ládé yẹn lẹ̀ fún yẹn tó náà láti rí i pé báyà àṣejù ọwọ́ ní tàwọn lárúbáwá tó sọ̀rọ̀ ọ̀nà bá nàá dáṣe subhanallah ẹni kálukú ọmọ kí ni mo lè ṣe kí ni mo lè ṣe kí ni mo lè ṣe àwọn olú ara wọn lọ dá pẹ̀lú àwọn àlejò tí wọ́n ń lọ sí àwọn àlú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùbáwá yẹn torí wọ́n sọ̀rọ̀ alówó ẹ̀rí kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn India Pakistan wọ́n pọ̀ ọ̀lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yẹn àwọn tó wá jẹ́ mùsùlùmí nínú wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí ló gbé ọwá tó fún wa ti ṣẹṣẹ báyìí ni tó irú wọn wọ́n máa ń rí sàárà ṣe fún wọn torí ká ní owó pátá ti ṣe sàárà àdàn ká má rẹ̀ ní fún ìyá lánàá so àwọn eléyìí wọ́n gbà lọ́dọ̀ wọn tí wọ́n mọ̀ báwọn bá wá dé báyìí ṣùgbọ́n àwọn wọn kò bí ẹ̀ Mẹ́kà àti Mẹ́dínà Mẹ́kà àti Mẹ́dínà látàrí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn wọ́n ti ń lọ sí Mẹ́kà báyìí láti kó àwọn fẹ́ lọ sí ọmúra àwọn náà sọ lóṣù torí káni tí wọ́n sanwó ọmúra níbi nǹkan ti ṣe ń sọ láyé lónìí àti ní gbogbo ọjọ́ kọjọ́ láyé yóò lówó yóò lówó tó ṣùgbọ́n ẹ̀ mọ̀ pé nínú òfin ẹ̀sìn Islam ẹ̀ bá ti fi lélẹ̀ ilé ti fò ní àtìlẹ̀ so tí wọ́n bá ti ń jẹ́ pé bóyá wọ́n náwó orí sí èèyàn gbogbo èèyàn kì í ṣe nítorí kí bá jẹ́ aláìní so ṣùgbọ́n a ti wà nípò wípé bóyá a fẹ́ ṣìnà a sì fẹ́ ṣìnà a lè tún jáde kúrò ní mọ́tíláṣí kí wọ́n wá wá ibi tí ń ti jẹun ká so kó tó di kí wọ́n pè sọ láti wọ́n ti tẹ àwọn àtẹ́kùn alẹ̀ àwọn àtẹ́kùn tẹ́lẹ̀ yẹn so wọ́n ti kó ẹ̀ẹ́dẹ́gbẹ́nu eh, sí eh, yogurt búrẹ́dì nǹkanǹkà wọn kó síbẹ̀ pẹ̀tọ̀ ẹ̀yin tí ẹ jókòó yìí àwọn abẹ́ gbalada ẹ dákun ẹ dákun torí ti ọwọ́ oúnjẹ wa tá a fílẹ̀ ní kẹ́ẹ̀tù sí i tí wọ́n bá dìde tó ṣèṣe pé bóyá ọ̀fẹ́ jókòó ọ̀fẹ́ ọ̀fẹ́ jẹ ẹgbẹ́ àti sílẹ̀ láti fi sínú ìyàlẹ́nu ní ọ̀tẹ̀ fún ọ ìkẹ́ni tó kó gbogbo nǹkan kalẹ̀ ó tún máa gbẹ pé ahaj bó lẹ́nu lọ ya ahaj ẹ dákun ya ahaj ẹ jókòó bíi ibi nìkẹ́ẹ̀tù tó gbẹ mọ́ lọ́ọ́ bomi à ah, nǹkan mi bẹ̀m̀bẹ̀ ọ̀nbọ̀ ọ̀fẹ́ wọ mọ́sálásí ó tún máa tọ́jọ́ yín yahaja hajj yóò mú méjì mẹ́ta méjì lé kí ló dé ẹ̀dá ẹ̀dá ọ̀dọ́ wa ní tẹ́ wa tẹ̀síwá sínú Allahu akbar ní a ti mọ oṣù ẹni oṣù ìmánì oṣù ìmánì ọdún máa fi kíkà ti tú wa títí wọn fowó rẹ̀ ṣe rere bá so kò títà bí ṣùgbọ́n àwùjọ tiwa ọlọ́ọ̀dà ọ̀dà ńlá lẹ̀ fún wa àwọn lábá àwọn ọ̀làǹfààní sẹ́ńtì gbogbo ẹni tí ń wọ̀ lọ mélòó ni wọn àtàwọn àti àlejò tó wọ̀ lọ gbogbo lẹ lábá mélòó ni wọn lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà wọlá ìṣẹ̀lá gbogbo wọn pátápátá so àti wọn lọ ní púpọ̀ rẹ nàìjíríà yìí báyìí ó ní ìlú mùsùlùmí tó tóbi jù ní gbogbo áfíríkà the number of muslims ló ti pọ̀ jù ní gbogbo áfíríkà yìí so ọwọ́ àti ọjọ́ lọ́jà tó dálẹ̀ fún àwọn èèyàn ti lè ṣe ìdíje ńlá láti wà lùjánà lẹ́yìn náà ọlọ́run tó wá dá wa pé àìní àwọn èèyàn wa kọ́ máa rìn pẹ̀lú ìyanra ẹ̀ tó ń gbé ní àwọn abẹ yẹn à ó ti fẹ́ fún yẹn nígbà lẹ́yìn tó máa sábọ̀ ẹ̀ fẹ́ yọ zakato fẹ́tẹ̀rì ó lè kó gbogbo ẹ̀ sínú bútu má tó kọ́ máa wẹ́ni tí wọ́n bá ká àwọn tó lówó gan tó máa tó wọ́pọ̀ àná tòlọ́rọ̀ tí wàá mi bí kókó lásán lọ́ba lọ́ba sè tí ẹ wá gbé àgbà rẹ̀ tàbí ń bu fáwọn yẹn a ó rí pé ìṣẹ̀lẹ̀ ti kéré ọlọ́wọ́ tí wọ́n ti nígbà kan dà mí sórí pé kálukú mú àwọn olúwa sórí ńlá fún wa téèyàn bá ní nǹkan téèyàn fẹ́ fi ṣe rere so irú oṣù rọmọbọnà yìí nítí olúwa ẹlẹ́dàá tó wá ní kálukú náà lè ṣe ń dáadáa ká ṣe ká láfojú sùn pé àwa wà lùjáde náà onídàá kájí lọ́dọ̀ òkú ní ọ̀sẹ̀ yá ká má ra ìjà náà wọ̀ kó a jẹ́ pé bọ́yá èèyàn kọ́kọ́ máa yá bi kan kó tó di pé yẹn lọ ká ìjà náà tó kí yẹn ra ìjà náà wọ̀ ní rọrùn tó ẹ máa pé nǹkan ilé ayé ilé ayé náà láti fi èyí tí yẹn bá ti lò dáadáa nínú nǹkan tí yẹn ní iná ni wọn padà wúlò fún yẹn anábì sọlọ bá àlùsọlẹ làwọn bí àwọn sàhábà léèrè nínú adé kíkan ètí ìmáàmù Bukhari gbé jáde nínú tó ra àwọn adabul mufrad wọ́n ní tani nínú yín ló jẹ́ kó ẹni tó jogún rẹ̀ ló fẹ́ràn ìjòwò rẹ̀ lọ. àwọn sàhábà ni àkọsẹ́nìkan ni wà àfi kọ́jọ́ pé owó rẹ̀ lọ fẹ́ràn ju owó ẹni tó jogún ẹ̀ lọ. anábì kò rí bẹ́ẹ̀ gbogbo yín pátá owó ẹni tó jogún yín lẹ fẹ́ràn ju tìlẹ̀ lọ. ọ̀rọ̀ yìí wá ya àwọn sàhábà lẹ́nu pé à gbogbo wa pátá wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n nítorí pé ẹ̀rí pé ń tẹ̀ ń fèèd ọ̀pọ̀ ju tẹ̀ ń nà lọ. So in that same way, you are saving it for others. Kì í ṣe jẹ, so kẹsì ní káàdì lásán ni. So nítorí ẹ̀, ǹjẹ́ yìí bá ná tẹ̀sí sèyàn láǹfààní omi tí ń àmì ìjẹ́ fílẹ̀ owó lówó ni. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé á gbìyànjú láti rí i pé èèyàn gbìyànjú pé ní tó ló wá fóun òun fi ra dáadáa fún ọ ìrẹ́ láti máa ń pa lóòwe pé nínú àwọn tó kábàámọ̀ jù lọ́jọ́ gbẹ̀ngà pé àmọ́ ó náà lẹ́nu tó ṣiṣẹ́ owó kalẹ̀ tó jìyà tó ṣe wàhálà tó wá kùnà láti rí owó rẹ̀ ti ra àlùjẹ́mìnà kó tó lọ. wọ́n wá déjọ́ gbẹ̀ngà pé àmọ́ ó wá rí àwọn ẹni tó ń jogún owó yìí lẹ́yìn ìgbà tó ń lọ bí bá wọn tàkàrà rẹ̀ ra àlùjẹ́mìnà fúnra wọn. lọ́wọ́ àbámọ̀ ẹ̀ tó pọ̀ jù pé ẹ lóòótọ́ yóò wù yàn ọ ọmọ èèyàn ìyàwó èèyàn ẹ̀gbẹ́ èèyàn àbúrò èèyàn àwọn alájogún èèyàn kò ní wù yàn káwọn náà sọ̀rọ̀ ìbò ṣùgbọ́n bí tó ti tọ́ọ̀tì yàn ni pé ta ló pilẹ̀ owó yìí ó kè mí tí mo pilẹ̀ rẹ̀ ìrìn tàtàrà rẹ̀ lálùjẹ́ náírà fúnra mi sókè á lè láàrin mi torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tó jẹ́ pé èèyàn lèèyàn ṣe wàhálà rẹ̀ èèyàn gbogbo àwọn dáadáa téèyàn máa ṣe kí wọ́n gbá tó bá tó bá tó bá ládàá ńlá tó bá tó bá tó bá àlùjánnà èèyàn ti gbìyànjú o èèyàn sáré gidigidi èèyàn rí pé a ah, ẹ̀ ń bá dé lẹ́yìn ìyàtọ̀ tó jogún owó èèyàn wọ́n gbìyànjú ni wọ́n lè léyàn mọ́ tó olú ẹlẹ́dàá kó fún wa dáadáa sí i ọ̀pọ̀lọpọ̀ wà tó ẹgbẹ́ àti ọ̀sán àti òru ọmọ wọn wọ́n lọ lòkulò ni o wọ́n lọ lòkulò ẹjọ́ òfò ìpàdé ọ̀ràn fíìmù àdánù ni wọ́n fi gbogbo àwọn àsìkò ọlọ́lá ńlá ìsè pẹ̀lẹ́ kórí bẹ́ẹ̀ ẹ̀rí tí ọjọ́ yẹn ń sáré wàláhì kásùn kájí kásùn kájí rọmọdán yóò tún dì tán lórí pé ah, rọmọdán mà ti tán nù ó ti tán náà nù torí bẹ́ẹ̀ lọ́jọ́ ayé ń sáré tẹ́lẹ̀ náà ayé kíyèsí ni àbí torí pé ní bíbí wọn ni ká ṣe ìjọsìn ká pàtó làbí orí kọ́jọ́ rẹ̀ ń sáré a nítorí wọn sọ pé rọmọdán kò tún mẹ́rin rọmọdán náà ní ìjà lọ yìí báyìí torí rẹ̀ dé ká lo فكانت ودادا كل ولدا كنت واسف ونجي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك